واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا نعم أتقوا الله الحمد لله أمر يجعل يقول أن محمد صلى الله عليه وسلم لذلك من جزيرات صلى الله عليه وسلم ألا يتعرف عليه وتعرف على هذا الوقت محمد صلى الله عليه وسلم في جلد الإسلام هذه المرأة في جلد الأمور على شهر شهر رمضان يطلع ويدخل رمضان وشمكاء وشمكاء وشولع وشولع في الأمر في حديث رسول الله اللهم إني يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اللهم إني يا أيها الذين آمنوا كتب أيديكم كتب عليكم اللهم صل على سيدنا وعن آله الكفار اللهم أعطني وحيث جلال المسلمين وبالتالي كل من لا الذين آمنوا كتب عليهم الخيار لكن هذا الشيء على الكرام الذين كما كتب على الذين من قبلكم تتبع الشيء بمن أعرض عن لعلكم تتقون كتب لما تكتبوا كتب لذلك فلا من الله الله وأما قد لا يعرف أن تفاكم شعبين صلى الله عليه وسلم أما قد يجب الوسع àlọ́lẹ̀ tó ṣe ń tó ṣe ṣe lẹ́tẹ̀ àwọn tó ṣíwájú wa tó tí a máa jẹ́ pé dáadáa látàwọn àpọ̀ lẹ́yìn bá fún oṣù ọ̀pọ̀ tọ́lá ń ṣe òṣèlú lọ́wọ́ ní pẹ́ńtà àti ìbálà owó àti ọ̀pá ìwà. ọlọ́run bá ní ẹni tẹ́tí bá ti jẹ́ ẹlẹ́lú ìkọ́ á fún ní dára mẹ́wàá ṣùgbọ́n nínú ọ̀gbọ́n kò rí bẹ̀rẹ̀ ẹjọ́ ń fún olóyún ìrọ̀mọ̀kọ́ ẹ̀ka fúnra ẹ̀ lára mẹ́wàá látà ìrọ̀mọ̀ ìdókòwò ọ̀pọ̀ ọ̀pọ̀ ìdọ́rẹ̀ ìdúnmẹ́lẹ́ta wọ́n mú ọlọ́run ọ̀pọ̀ nípa ìgbàgbọ́ ìṣòro ọ̀dọ́ ìta wàyí àwọn ọkọ̀ wà láì máa ṣe nípa ìgbàgbọ́ ayé àwọn iṣẹ́ ìlọ́sìn. àwọn ọkọ̀ tó jẹ́ tó jẹ́ lọ́dọ́ fún wa nínú oṣù ọ̀mọ̀gọ́ nípa wọ́n máa ṣe ìbáyà mi ìrọ́lá mi ìrọ́lùwà mi máa ń tiláwà ìrọ́lùwà ìmá ṣe oríṣiríṣi kan. lágbàtà àwọn ìṣòro ìlú فقد تاوى سنة أن الله يجيب إبراهيم بالصلاة ولا يجيب بالعسر àdìgbò òtí èdè ti sọ pé àtọ́jú ọba ti yóò sọ sí ọlọ́pàá ní ti yóò sọ́nà ní mẹ́fọ́ àtàrà ní ti yóò rẹ̀ lé tí ò ṣe ìtọ́jú ìrọ̀ fún wa ọlọ́run bá ti fi yẹ ọlọ́run bá ti wá dé ní ẹ̀sìn fún wa aláwọ̀ bá ti wà lóde ti wọn tó lọ wọn lọ lè máa ń dárúkọ àwọn ọmọ rẹ pọ̀ lórí ìlú wọn fẹ́ máa ti lọ ọ̀rọ̀ ìdílé tó bá ti ṣe ara àmàkàlà náà ìjọba òlọ́pọ̀ ó dáná àwọn ọmọ tó fẹ́ máa ṣe rẹ̀ lóko àwọn akọ́ni ọ̀pọ̀lọpọ̀ tí ó lè nínú ọ̀mọ̀lọ́rọ̀ òwe náà ni àtìmá òṣìṣọ́ ní ìmáà pápó àwọn náà ń tẹ̀lé tẹ̀lé náà lẹ́yìn ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún àti ọ̀sẹ̀ ńlá tó ní lọ́wọ́lá àdúgbò àlà òkùnrin sí làwọn ọkọ̀ òkú ti wá ìtàkùnlé òdo ọkùnrin ìwáyà máa kú òdo ìwáyà ti gbà pé ìtàkùnlé ìgbàlá alẹ́ ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀sẹ̀ ńlá tó ní bẹ́ẹ̀ máa wọ bẹ́ẹ̀ ní ilé àwọn àdúgbò ọ̀hún ọ̀hún ọ̀hún aláṣẹ ìgbàlá àwọn pápó ìdókòwò àbájáde ọ̀hún bẹ́ẹ̀ ní ilé àlọ́ àlá tó tó bá ní ìwádìí àti ìdíjú tó bàbá lẹ́yìn ìlú tó máa rẹ̀ tó bàbá lẹ́yìn àlà àti ìfẹ́ máa ti kíro ká máa pápò ọ̀rọ̀ tó yà lóde rẹ̀ tẹ́ pé ó dàbí kó o ti máa fi ó dàbí kó o ti máa fi ó dàbí kó o ilé ìlú pẹ̀lú ìtura ọlá ìlú ìlú pẹ̀lú ìtura ọlọ́ọ̀bá ní ìwọ̀n fẹ́ fún wa fẹ́ fún wa fẹ́ làmì kan wàá tó wá jẹ́ ìjẹ́kù bàbá ayé bí wọ́n á ṣe káàdì ìjẹ́kù wa ọ̀rọ̀ ọ̀pá àgbẹ̀ sáadá wá ní ìfẹ́ ìlú wọn ò ti mọ́ wa wọn fẹ́ fẹ́ ìlú òun ti mọ́ wa wọn wá láti lọ àti ìlú ká máa bá òun tó bàbá jẹ́ ṣe àlùwàlá bí ìwádà tó tó bàbá jẹ́ ṣe. tó àtàkùn náà ń gbé òun ẹ̀ ti mọ́ wa ìjọba bá òun dàrí báwa bá ti ń gbòòrò rẹ̀ mọ́ àbá ní láyà ti fẹ́ẹ́ ní àìsíkà òun bá ti ألم يكن رسول الله صلى الله عليه وسلم صاحب البعيد ففي عهدها دلالة على أن الصراط الطيب الذي رسول الله صلى الله عليه وسلم فكذلك أمر عام في كل أوقات قبل أن زوال أو حرم الله أعلم أما في تهذيب ما قبله جماعة الولايات المتوسطة الثانية وقال الرمضان قال لنا تريد يزورون رسول عارف انه الرمضان قال له وهم كمان كان يدمع كده يعني tí ó bá ìlọ fún ẹ̀sìn ìlú ẹ̀sìn ìlú ní ìlú àwọn ọ̀gá lọ́dọ̀ wá sí ìlú òórùn yìí tó wà lẹ́sìn àti òun ló fi tẹ̀sí gbogbo gbogbo òun ayé. Tòrò bá bá báwò yìí àwọn ohun tó dá àìlé àwọn ohun tó dá láwọn báwò ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àti ìwọ̀n á máa kú bẹ́ẹ̀. Àbá àwọn ìṣòro òun yìí á máa kú bẹ́ẹ̀ tí àwọn akọ́kọ́ nínú ààwẹ̀ ẹlẹ́ẹ̀kejì àtọ̀kọ́lẹ́kọ̀ọ́ lè ti sá kó náà ní máa jọ ẹnu àti máa fi omi sí inú nígbà tó bá ń ṣe àgbàlá nínú àwọn ọmọ táwọn ẹ̀ máa ń sọ̀rọ̀ pé tí ẹ̀ bá ń ṣe àgbàlá o lọ ẹni tó ti bẹ́ẹ̀ bó ń tẹ̀lé àbíkọ́ lọ sí lára òun tẹ́lẹ̀ ní áfúlán tí ó ti yẹ látàlátà rẹ̀ pé o tó ti pé àtọ̀kọ́lẹ́kọ̀ọ́ lè ti sá nínú ìrìnà àgbàlagbà tó tọ́ ní kára ìdìbò tó jẹ́ kí àgbàlá tó gbé náà ní fẹ́ẹ́ tó àpò gbóni àpò ìjẹ́nu àpò ìjẹ́dára ayọ̀ ayọ̀ ẹ̀nu àpò ìmú ẹni lọ́dọ̀ àti ẹ̀sìn ìmú láti máa fi àkókò àti ẹ̀sìn sí ìmú orí àti ìlú orí ìgbàlẹ̀ láti mú ní ọ̀gbìn tó jẹ́ kí tó jẹ́ pé kí wọ́n ti ta ọ̀dọ̀kọ̀ ọ̀dá àgbàlá àbí àgbàlá ti dìbò àìwá ti bàjẹ́ ìgbà àdàkà máa ta ọ̀rọ̀ àgbàlá ó ti bẹ̀rẹ̀ sí ìgbà àti ìròyìnmọ́. Gàdá àti ọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ àlùfẹ́lá ó ní wà láti fi ti ṣáàtìlá àtẹ̀kùn àbọ̀lùmọ̀. Lẹ́nu iṣẹ́ máa ń pè ní gbogbo àtúntò ìlú. Ìbá ń dá ọ̀rẹ́. Àwọn àti ẹ̀rí ti gbé lọ́wọ́ ń dá ọ̀rẹ́ lọ́la àti sáàtì ìṣe òkú ṣe káwọn dá sí wa ní ọ̀rọ̀ ọ̀run. Tòun ló tún tún bọ́ tó tọ́ wájú ní káwọn dá ọ̀rẹ́ lọ́la àti omi káwọn ń bẹ̀rẹ̀ lọ́la àti ìmọ̀. Ẹlẹ́ẹ̀kẹ́ ni àlùfáà bá wọn kọ́ àwọn àti ìdílé wọn ló tọ́ fún yàn òun náà ni ìmá ìlànà máa ti ìyàwó rẹ̀ ìmá paramọ́ ìyàwó rẹ̀ pàtàkì láti ìyàwó rẹ̀ nínú ìjọba ń bá rẹ̀ àti ìmá ní ìgbọ̀gbẹ́jà ní kò ṣe ìgbọ̀gbọ́ bá àwẹ̀ jẹ́ ìmá òun ní ìgbìrò àti ìmá òun bá àwẹ̀ jẹ́ ìmá ìmá ìyàwó rẹ̀ bá àwẹ̀ tó ti ẹ̀rọ yẹn náà ní ti ẹ̀rọ yẹn tó ti ẹ̀rọ yẹn ada rẹ ọjà mú báwo ní tẹ̀lé tẹ̀lé ìlànà òṣùpá á sáwọn ti jẹ ọ̀tún òṣùpá bá ṣe òṣùpá lágbà òṣùpá tẹ̀lé tẹ̀lé ní ẹgbẹ́ tó láti ìmáà ní ọ̀tún ọ̀rọ̀mọ̀lọ́ ṣùgbọ́n ṣùgbọ́n wọn ló bá wọn tó láti ìgbẹ́lẹ̀ ìyàwó àgbẹ̀lẹ̀ ìgbà àdúgbò wáyé àti sábàdà àkọ́lọ́ ọ̀dọ́ ọlọ́wọ́ àti àwọn àgbàlá أجل أعرف محمد صلى الله عليه وسلم أن جدر عائشة في دواء نبي محمد صلى الله عليه وسلم قلني أنا نبي محمد يقول في تعليمات ما شاء الله أنا لما تجي وما تجي يعوي وما ما تجي يعوي ولكن أنا ما تجي لماذا تجي وقلبي وما تجي دواء إلى النهاية Táwọn máa ń tọ́jú ìbáyà ìkókó, òṣìṣẹ́ kí ìbáyà ìkókó, òṣìṣẹ́ kí oríṣẹ́ kí adùn jẹ́ kí àdúgbò pé èèyàn ìyàwó àti ìyàwó yọ káwọn ìyàwó rẹ̀ kó kúrò ní káwọn ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀. wọ́n ní àwọn ìyàwó àwọn ọmọ rẹ̀ rákò rẹ̀ á parí tó dá ẹ̀kẹ́ náà ní lọ́wọ́ àti ọ̀sán náà mẹ́ta àti àwọn àbá rẹ̀ yàrá fún ìlú náà kó bá mi lọ àti sọ́ọ̀rì. wọ́n ní àdéhùn àwọn ọmọ ọmọ rẹ̀ ọ̀sán náà ní ọkọ̀ arákùnrin kan wọ́n máa rẹ̀ lọ́kàn وقتل على قائد ومن جاءوا للجهول يبسلون على قائد ابتداء على قال لا أمرني يا رب فجاء شيء أعطى الواجب وأطمأن الواجب على النبي وقتل على الطالب وتجمع المسجد داوود فما بين وقال عن علي علي الأمر بن عفان وقال به ونظر بعضنا إلى رسول بن الوقت أمر بن عفان وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيخ يسلم لمسه فالنبي هذه gẹ́gẹ́ àwọn yàtù àbíyàtà ó ní ẹ̀ ní arábìnrin rẹ̀ ẹ̀rọ pé bàtà ẹ̀ ọ̀dọ́ arábàlì ẹ̀rọ fún arábàlì ó ní òye ìdáwó òmìnira ìmọ̀ bàtà arábàlì wá ní ìdáwó òmìnira ẹ̀rọ ìjà àpáàlì ilẹ̀ ọ̀rẹ́ ìdáwó àwọn láti fi bá bára wọn tó ní kí o ìgbà tí ìgbà tí àwọn ẹgbẹ́ ní ẹ̀yà àgbàlagbà ó lè tún sára rẹ̀ tú ọ̀dọ́ ìlọ. tó bá a sọ ìlànà ìlànà ìlú ìyẹ̀ ìwọ́n bá ń sọ pé òòlù mọ̀ sí ìyàwó rẹ̀ tó sọ ọ̀dọ́ ẹ̀ ṣé ìgbà máa lọ́wọ́ ara yìí tó sọ ọ̀dọ́ rẹ̀ ṣíṣe kó bá ń bá wọn kó lè mọ̀ sí ara rẹ̀ ìgbọ́dọ̀ lọ́sùn ìṣẹ̀lẹ̀ ìwò ìṣàǹtì ilẹ̀. àti àpáàdì ẹlẹ́ta ẹlẹ́kẹ̀rẹ́ ni ó ní làmìlélò dáhùn ọkọ̀ ní ìlú alẹ́lẹ́lá ìṣòkìlà sọ́kílá wọ́n ní ìmá láyẹ̀jẹ̀ láìpẹ́ wọ́n ọ̀rọ̀ tó ti gbà abájẹ́ ọdí láì jí ìlú bá abẹ́rẹ́ tó ní plẹ̀ tó máa ń fún ẹ̀ ní máa ń kábà tó ṣe oúnjẹ nínú àrẹ àti lọ ẹ̀yà àròyà tó gba àrẹ wọ́n sáré lọ àrẹ wọ́n sọ ìwọ́n sá máa ń sábà sílẹ̀ abẹ́rẹ́ káàkiri wà ní tó ti tẹ̀lé ọkùn àmà ìjọ àwọn àpapọ̀ àdójẹun tẹ́lẹ̀ pẹ̀lú nípa apá ní ìlú àrẹ́rẹ́ ìgbòdà ìjọ àrẹ́ tó lé pé wọ́n fún yàn tó bí ara rẹ̀ tẹ́lẹ̀ sáyà ní ìyàn nípa tẹ́lẹ̀ lórí ilẹ̀ amálẹ̀rẹ̀ tó sáyà pé kí àwọn ìgbà rẹ̀ ní ara ìgbà rẹ̀ lọ́wọ́ àtàwọn àtàwọn ìgbòdà ko ba ta ala ni aw kana ma ni da ya aw ana ama aw wa ni ya ko ai ka ni ya da ni ko ko ti di yo ko ma ta le da ta ni ni ba ya ko ba ni ya ni ko wa ko ai ka ni ya da ni ba ala ma ni ko ba so ale ba da ko ama ma ta ya ni da le ale ko ma ta ba le ti yo ba ta ba ni ni ko ba ma ni ba ni ni ya ko ti da ko ta na ko ba ta ba gbogbo òbí máa bá tá wáyé kò bí òní ibi tó gbọ́dọ̀ gbàgbé tó wà níta rẹ̀ ẹni ìfẹ́fẹ́ tó wà níta rẹ̀ àti ìdí ayé ìdí afẹ́fẹ́ tó wà níta rẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan níbi ẹni bàbá rẹ̀ alága máa ń sọ ọ̀rọ̀ àyọ̀tọ́lá ó ní nígbà tí àmọ́lùwà lọ́gbọ̀n ó ní ọmọ òun láyé ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ ọmọ òun láyé ìmọ̀ wá ní wọn kọ́ ìṣẹ́ wá láwọn ẹ̀kọ́ kọ́ so iṣẹ́ ìtàn ọmọ ìgbà ló wà pẹ̀lú àyẹ̀ ìwọ ìwọ tí àwẹ̀ tó ní agbára dé ní ayé tí ní omi fọ́lá ìlànà àìsà ọ̀dọ̀ ọ̀rọ̀ àná ó ní òṣìṣẹ́ pé nígbà tí àwọn àìsàn láti ìkòjọ́ àti àti àti ìjẹ́ ìpamẹ́ àwọn àwọn ará àwùjá ìwẹ̀ nípa àwọn ọmọ bá tó ìlú ọ̀fẹ́ ọmọ tí ẹ̀ yóò lè wọ̀ láwọn ọmọ tó àwọn ọmọ pàtàkì ẹ̀ ní àwọn tí ẹ̀ lè máa ń sọ àkàtà tí yóò bá ní kàkà àtìgbà nígbà báwọn ọmọ tó rò kàkà àtìgbà ni kò lè lóyún ní kàkà wá ní nígbà ètí ìgbìmọ̀ ìdè pa àdúgbò ní ìjọba tó lé òyìnbó ìlọsí ìlọsí pàpàtí ọdún tó lè ààrẹ o a ní dáhùn ààrẹ dáhùn bàá ìmá tó dẹ̀wò a ní owó tó tọ́ láàrẹ̀ yẹ fáwọn obìnrin a ní kí àwọn tó dẹ̀wò nínú àwọn tó tọ́ láàrẹ̀ lẹ́yìn tẹ́lẹ̀ máa fáwọn tó tọ́ láàrẹ̀ fáwọn táwọn lè tọ́ ìdí táwọn bá máa tẹ́lẹ̀ tó tọ́ láàrẹ̀ pé eyé lómi wáyé òun tó dẹ̀wò láwọn tó tọ́ ìdílé tó jẹ́ ó jẹ́ àpàlà tó ti ní ọ̀nà tó ọ̀dẹ̀ tó tọ́ àpàlà tó ti

我老早就看了，因为我在上海，那时候对就早，第二就是普遍的，就阿拉那里环境特别恶劣。 ti tọ́ka ti nínú ìtàn ẹgbẹ́ ọ̀rọ̀ kan. ọlọ́ọ̀bá ní àyàtàwọn ní sáàdà ayélujára kàbúdà ọlọ́ọ̀bá ní jẹ́ ẹ̀rọ ìṣẹ́lú pé àkọ́kọ́ wọlé ẹ̀kọ́ ti nínú tó máa kọ̀ ṣẹ́ nínú tó bá wò ó. ìtumọ̀ yà ni pé nínú a ní ìrọ̀lẹ́lẹ́ àmì àwọn èèyàn tó bẹ́ẹ̀ àtàkà àwọn ọmọdé tó tẹ̀lé sí ìlú ọmọdé nínú àwọn tó súnmọ́ àwọn tó gbé àwọn ọmọ tó tó gbọ́ tí o gbogbo lọ tọ́ ẹ máa ń bẹ̀rẹ̀ láti bí o àtàwà ní ìbàwẹ̀ ẹwàjẹ́ máa lọ́wọ́ ojú àwọn tó tọ́ nínú ojú ọmọdé ó dà ní àrùkọ́rùn sùúrù ọmọ bàjẹ́ ọmọ tí ó dá أدل محمد صلى الله عليه وسلم ومن من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة فليس لله حاجة عن جدع وعمر وتولى أنا محمد صلى الله عليه وسلم قلت أنني في قبل في ورسول كل النار والعمل الكريم أن تعمل شكله لكن يقول أنا محمد صلى الله عليه وسلم قلت كل وطن ما تديره الفيديو كل ما تبعه النار ما تديره أرقى إلى إلى إلى الله أن يوحد لكم أن الله وعلى وقتها الأرض جنة wọ́n ti kí o wọ́n wá ti wọ́n wá sí ilẹ̀ fún àìsẹ́nà kalẹ̀ wọ́n sí ilẹ̀ àìsẹ́nà kalẹ̀ nítorí máa wọ́n wọ́n yá sí ojú ìlú kó wọ́n tẹ́lẹ̀ fún ní alẹ́ tó lè máa fẹ́ mú ìyàwó dá ara ara àkáyé sí ojú ìlú ọlọ́wọ́n ti tẹ̀ fẹ́ lóko ìlẹ̀ ilé ayé tẹ̀lé fún ma káàkiri àwọn ayé ti wọ́n dá àwọn ṣẹ́ àìsẹ́nà ti tẹ̀ fún àìsẹ́nà ní àwọn àmì tẹ́lẹ̀ àti tẹ̀lẹ̀ wọ àìsẹ́nà ọ̀tún ti láti ṣe àti ara ti bá ní ojú ọwọ́ ti àwọn àṣeyọ́nù àwọn ṣe àti àwọn àwọn èṣù wọ́n ti kiri òun láti wọ́n mọ́lẹ̀. Kí ìdíbò lọ sí ti wẹ̀ wẹ̀ tí èyí ó ti kiri òun ti máa wọ́n adé nílẹ̀ dáadáa láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sáwọ́dá àdàbà Ádámù Alíhù Sàlátù Ọ̀sálà wà sí ẹlọ́run á ní káfara kí àwọn màlẹ́kà àkọ́lé kí nìkan gbórí mọ̀lẹ́ fún àdàbà Ádámù. Ọ̀sẹ̀lẹ̀ màlẹ́kà kúlù màlẹ́kà rù. Gbogbo àwọn màlẹ́kà ní kí ni ọ̀rọ̀ àwọn kòrí mọ̀lẹ́ mọ́lẹ́ bá Ádámù. Ṣùgbọ́n àti ẹ̀kọ́ wọ́n ní nínú àwọn ọkùnrin padà ìwọ́lọ̀ ọ̀ma. Àtúnwá ń bẹ̀rẹ̀ ní tòun nípa ìdílé lọ́ọ̀ma. Ó lọ́ wọ́n àti àyàfẹ́ ìlúmi ó lè dúró orí rẹ̀. Ó lè gbòòrò Ádámù lọ pàlápàá omi. Pàlápàá ni ìdáàrọ̀ pàlápàá omi ni. Ó lè dáàrí látara ìdáàrọ̀ látara ewu bẹ̀. Ṣùgbọ́n tó ní ẹ̀mí ti ní o tẹ̀lé lórí ìlọ. Ọlọ́wọ́n ti kí lọ́wọ́ ayé. Ọlọ́wọ́n ti kọ́ fún mi ìnẹ̀kà ìnẹ̀kà ọ̀rọ̀ sí. Ọlọ́wọ́n ti kí ni o. Má lọ dákòó lọ bàjẹ́ wọ́n ọlọ́run pa nítorí lórí lára títọ́ ìgbésẹ̀ sí yára aláṣọ tó fi bẹ́ẹ̀ ni ọlọ́run wọ́n ti wọ́n wà láwọn ti àwọn sí ní ayé ọ̀sìn ìwà àwọn ó ní ìrẹ́lú wa ní lọ́sùn ìjọ ọjọ́ lára títọ́ ìgbésẹ̀ sí yára ni wọ́n láti nẹ́ka jẹ́ ló ń sọ yìí ọlọ́wà ni ẹ̀yà wọ́n ti wọ̀ lára àwọn pàtíkìlì ó dáńdọ̀ lára láàrin pa sí ìjọ ìgbésẹ̀ àti ìyá wọn ọlọ́wà ọ̀tọ́ náà wọ́n sọ تريد الوالد في العام يحكم إلينا إشارة قلبي وعلى عبادي وعن سبرين ولا تجد أكثر المشاكين قل لي كل جلد الوالد في الذي قل لي لا تعمل الوالد كل بأسات اليوم لما يسمى تعتني ذكرت وذكر فيما تقول لي هو ما تعتني بأسما ما تقول ọlọ́run ọdún ní lẹ́yìn lára alẹ́ ìtù bọ́ọ̀lù ọlọ́run ní àwọn olùdíkà fáwọn ìlú náà nílùú àwọn ìtara àwọn ọ̀sán ìlú ẹ̀ta tẹ̀lé ìtọ́lù tó o ní lóṣù ọmọkàn kọ́ àti àwọn ìṣúté ní lórí ìwé ìjọba lọ pé kọ́lọ̀ àti ẹ̀dùn òwá yẹ tura gbogbo bá láti fi tọ́lọ́ bá di olùdùnmọ́ máa olùmọ́ máa fún ọlọ́kàn ọlọ́kàn ní àtúwájú àwọn òṣù mọ́lẹ̀ rò lórí rà ẹni tó bá máa ti tura àti ìbèrè nínú oṣù ọmọkàn ó ní ìṣègùn ọ̀nà wàdá ó ní ìṣègùn àwọn ìṣẹ́gun lọ́sí abẹ́tún ẹ̀tún jalè ṣíṣe lóṣù tó ṣùgbọ́n bọ́ọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń mú un múra tó máa ń lè ṣe kúlè tó ṣe ṣùgbọ́n bọ́ọ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń lè ṣùgbọ́n bọ́ọ̀ àti òun máa ń fẹ́ tó máa ń sára àwọn ọmọ ẹ̀ka arúgbó ìlú àti ìlú tó ṣe ìlú tó ń dàrú ìmọ̀lẹ̀ ṣùgbọ́n àti àwọn èdè ènìyàn ní mma ẹ̀dá àti wọn tí wọn kò tó tẹ tí wọn kò tẹ ní ojú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wa wàá ìgbà ẹ̀dá wàá ìgbà àpò ẹ̀dá àwọn èdè ènìyàn ó ti bì ó ti bì sílẹ̀ wọn kí wọn wà wọn ní à èṣù bì ní ọdún tẹ́lẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní ìdúró tọ́ èṣù má ti kíni o má fà lábẹ́ gbogbo ṣùgbọ́n tó ara rẹ ṣe àlejò lọ́dún tó wá jíjẹ òṣèlú òṣèlú ẹni tó àbúrò wọ́n fi wọ́n sílẹ̀ àpọ̀lẹ́ta ìlànà káàdà láti ìpínlẹ̀ kíni wọ́n sí bùkátà fọlọ́ ọlọ́pàá wá sí bùkátà sí fífi oúnjẹ rẹ̀ sí àfihàn rẹ̀ nítorí kíni ọlọ́pàá sí bùkátà rẹ̀ ní ìlú tó lábẹ́ ìlú. ẹjọ́ àti bu ọ̀rọ̀ tó ń lẹ́sẹ̀ ní ìlú gbogbo ìgbà tó ń tọ́jú fún ìlú oṣù ọ̀dọ́ wá sí ẹ̀bí ló gbọ́dọ̀ sọ ọ̀dọ́ ti ti yíra alákìní kíni o kò sí ìkọ́tà ọ̀rẹ́ ti ààrẹ ọ̀rọ̀ alákìní kò ní sọ̀rọ̀ aláìkejì ọjà lọ́pọ̀ ọ̀pọ̀ ọjà láti ọ̀pọ̀ ẹ̀ńdà lẹ́nu ọ̀pọ̀ ẹ̀ńdà ọ̀rọ̀ burúkú tàbílọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pàtàkì ìmájúmọ́yàwó rẹ̀ àwọn pàtàkì máa àti ìmájúmọ́ ìyàwó rẹ̀ aláìní aláìláàbí àbára àbúrò àbájá ó ní aláìní ọlọ́dọ̀ ọjọ́ bá wà ní àbúrò àti ẹgbẹ̀rún ọdún tó kí ní wáyé láti sí àrùn sí ẹ̀ láti rẹ̀ dàrọ̀ wọ́n ní ẹ̀ ní àrẹ̀ láti rí kí ẹ̀ tó bí jù sí àrùn ní àjẹun tí wọ́n ti pé òkú ń jẹun àbó òkúru. àìsàn àwọn àìsàlá ọlọ́run ẹ̀ka ìjọba wa ló làálà fún tẹ̀tẹ̀ kù ọlọ́run bá dáa ṣe àwọn ẹ̀rí ìlú ṣe lórí ìlú làálà fún tẹ̀tẹ̀ kù ní wọ́n máa ní ìlú ṣe máa lè fáyà àwọn náà ká wọn lè fáyà ìjọ náà ká. ìtumọ̀ rẹ̀ ni pé tọ́ba lè fáyà ìjọ náà ká tẹ̀ ká máa wà lúkú lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ olùfẹ́lọ́wà òṣìṣẹ́ àwọn ọ̀rọ̀ wọ́n àwọn òṣìṣẹ́ àwọn àṣẹ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ wà nínú ìlú sọ̀rọ̀. Àyìn tá a bá ka àdé, alága àwọn ọmọ ọ̀sán kọ́ ẹ̀kọ́ kan jẹ́. Ó wá ní àyìn tá a bá ka àdé ìsọ̀kọ́ wa rú ẹ̀rù, àwọn èsì kọ́kọ́ jẹ́ àwọn èsì àná, àwọn èsì nílò, ó bẹ̀rẹ̀ gà. Ó lè wà burúkú kan jẹ́ lórí iná pẹ̀lú rà, ó wà burúkú kan jẹ́ àwọn bẹ̀rẹ̀ gà, àwọn ìlú ni pé àkókò wà fún ọ̀gbọ̀n tó ṣe pé ó wà fún ẹgbẹ́ tó máa ń àti ìwà kọ̀ọ̀kẹ́ ní àbúkí òní ti sọ́ọ̀rì orí ní òní dáre ní sọ́ọ̀rì ní dáre ètò àti sẹ́ni ní ti ní oṣù ọ̀mọ̀gbọ́ à ń tà à ń ṣe gbogbo àwọn ọmọ tó ti kí o tàbá ti lẹ́ẹ̀ tí o tàbá rẹ̀ ó ta wá sí ìṣòwò tó lè rí ọgbà yẹn ẹ̀kọ́ tó wá fẹ́ mú adé tó láti mú adé lẹ́nu tó tó àdúgbò ni àwọn ń ṣe ìbáṣẹ́ ó lè mú wa tẹ́tẹ́ ìjọba ẹ̀sẹ̀ tàbí ẹ̀sẹ̀ tó lè mú afẹ́ ìgbà ọ̀tọ́ ní kíni ètò ìsọ ètò ìsọ rẹ̀ ojú kíni orúkọ ààrẹ orúkọ ààrẹ ètò ìyẹ̀mọ́ lábàlá ọmọ ọ̀tọ̀ wọn àlọ́ sẹ́lá tó kọ́ wa nínú ààrẹ pé kí wọ́n á lè ní kí wọ́n á kí ọ̀tọ̀ bá ní sábà ká àlù àwùjọ ìlà àkókò àkọsíwá ìwà orúkọ lẹ́gbẹ́ dáadáa àwọn ẹ̀ka tó kíni àwọn ẹ̀kí àdébíyí kí a bá rí àdé ẹ̀mí kájà òṣèlú bá ti lóṣù lọ́wọ́ sọ́jà má báyà lóṣù wọ́n bẹ̀rẹ̀ fún títì ìgbẹ́jọ́ ní àìròyìn báyìí òyìn àgbàlagbà fún kékeré olùbá yìí o bí àgbàlagbà àwọn ọmọ rẹ̀ fọ́jú àwọn ọ̀rọ̀ àti ìmọ̀ kàwẹ̀ láyé ìwé yóò yá ni wọ́n ti bọ̀ àgbàlagbà mọ́tàlàgbà ọ̀dọ́gbọ̀dọ́ ẹ wá ń tà nínú ìṣòro ọ̀gbọ́n kò dá o alábìrin tí wọ́n ti ń fẹ́rẹ̀ ẹ̀kọ́ kí ni o kí ni sọ́ọ̀rì ìlú tó kí ni ìlú sọ́ọ̀rì kí ni sọ́ọ̀rì ìlú sọ́ọ̀rì lẹ́nu mi. لقد جاءوا عليه الشريك النبي صلى الله عليه وسلم يجمع هذا المسارع فقال الطيب المجلول الذي لا يسمع المرأة قال لي أنا محمد قلت له أنت شيء يجيبه وبعد ذلك قلت له أنت شيء قلت له أنت شيء قلت له أنت شيء ìyẹ́kúyẹ ìwàwúwà òun lúmú àjọ àwọn ọkùnrin sí èdè ìlú bẹ́ẹ̀ máa máa wọ̀ lóṣù tí ó lọ́wọ́ rẹ̀ máa máa wọ̀ tó bá tún oṣù ọ̀tọ̀ tó máa dé ẹ̀rọ tó máa dé wúra kí ara lè gbà wọ́n lé ló bá sọ àyè áwùrọ̀ òru níbi yá àjà sí ọ̀rọ̀ àpọ̀ alábi mélòó ní aláàrẹ̀ mélòó nínú aláàrẹ̀ tó ṣe pé tó ṣe pé kò láàrọ̀ àyàfi ebi àti ètò àárín ìjà ló ti ń báyìí tó ní kí o wá fi àwọn ọ̀rọ̀ ìgbà burúkú náà dáàbò yìí wá fi ẹ̀ alábìyí lórí ìdílé rẹ̀ lẹ́wọ́ kí o ó wà ní kí ó wà ní láàrin lábẹ́ ilé náà wà bí ibi kan àti pàtó ìyá ọ̀la tó bá ti tó bá ti báyìí ló ń bá ti wá lọ́wọ́ ọlọ́mọ tó fún ọlọ́mọ ní ọlọ́mọ tó bá tẹ̀lé àpò ìgbàlódé báyìí rẹ̀ ọ̀gá lóye bí ìwé lọ́dá tí kò pẹ̀lẹ́ ó lé nígbà ìwà àwọn iṣẹ́ burúkú àwọn ọmọ burúkú àwọn tó ìdá ìwà fúra tó máa ń wúlò ní ọ̀rọ̀ náà láti ní kíkó ní kíkó olùkó yẹtú láàrẹ̀. aláǹdà wọn bá wà lọ sẹ́lá wọ́n lé ni ẹni tó á bí kíkọ́ àwọn ọmọ burúkú ilẹ̀ nínú oṣù ọ̀kọ̀ọ̀kọ́ ó kí ni òṣì kọ́tọ́ máa fẹ́ du ààrẹ rẹ̀ fún so àtẹ̀lá ọ̀rọ̀ àtúgbà wọn làwọn burúkú kí èdè kí ni kí èdè tí ó dá tẹ́tẹ́ ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá fún ìlú òjò ọ̀rẹ́ alábìnrin ìlú alábìnrin ta sílẹ̀. tó wà ní òsì dáàbò sọ ìjọba náà wọn máa ń ba rẹ̀ jẹ́ tí ó gbé òun tiẹ̀ pé wọ́n oníṣẹ́ bí wọ́n fẹ́ ka tún díẹ̀ oníṣẹ́ bí òun tiẹ̀ wọ́n lè lóòwò yìí ẹ máa máa bà rẹ̀ jẹ́ sílé alábàámá sọ̀rọ̀ àrẹ̀ sálá adékàtàkùlà àwọn àbá ọ̀kẹ́ àrẹ̀ wọn fún ojú yìí wọ́n ní àrẹ̀ fúlà dé yẹn ni wọ́n bá wọn àwọn àmúta sọ̀rọ̀

ẹ̀tọ́ mọ̀mọ́ àgbà kárẹ́dáró ẹ̀tọ́ mọ̀mọ́ àdìgbò àwọn kárẹ́dáró pẹ̀lú pẹ̀lú pẹ̀lú mú òun bá ṣàwọn àwọn ènìyàn pa àwọn ìyẹn ni kò ní lórí àwọn ajé orí àrẹ kò àbá àmàdé àdáàrẹ kò á bàyí pátápátá lórí òní ní adára àdúgbò ìgbà rẹ ara àti àwọn àwọn àti wà sí àlùkò wà sí òkú kò tà á ti gà ìmá jẹ ìmá ọmọ ẹni tó mọ̀mọ́ jẹ ìmá jẹ ìmá ọmọ nínú àwọ̀ sẹ́ni ìyẹn mọ̀mọ́ òṣèlú yá ó lẹ̀ àbí ìyẹn

wà á mọ̀ sí àwọn ẹ̀rọ màkàrà yà wò lébi lọ́dọ̀ nínú ní ìmọ̀ àti ìlú orí máa sàn yẹn ní ẹ̀sọ́ rẹ̀ níbẹ̀ kò ní pé wọ́n iye ẹ̀sọ́ tó lọ́mọ nǹkan mọ́ náà rẹ̀ ọlọ́ máa ti máa dá àbílá máa ti náà wẹ̀ dáadáa láti dáa àmàlà lọ àmàlà lọ àmàlà lọ ní bàbá kúrán aláàbò ọmọ náà lọ wọn náà lọ àmàlà lọ àmàlà alábẹ̀dá àkúrà ìsìlámi alábẹ̀dá òdòdó máa ń gbà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdọ́rùn-ún ààrẹ ọ̀pọ̀ ìṣòro ṣẹ́lẹ̀ kọ̀ọ̀kan kò ní látàgbé ìjọ báyìí ìjà ìṣẹ̀lẹ̀ ọlọ́mọkùnrin ṣẹ́lẹ̀ ọlọ́mọkùnrin lẹ́yìn ìjọ òye òjì lára tiẹ̀ ṣùgbọ́n ẹwà ní àwọn máa bà rẹ̀ lẹ́ aláàbùrà yóò gbà dàgbéra ìjà lọ́gbàdì ìmá jẹ́ ìwà fẹ́ẹ́ tó mọ̀ bí a ń ṣe kàkà náà ẹ̀rí ẹ̀rí ìjẹ̀kọ́ aláyà ń jẹ aláyà alágbèlà wájú ẹ̀ta àwọn ọmọ bá ti ti gba ìdókòwò àgbàtẹ́ ìdára láti bí o ààbẹ̀ ti jẹ oúnjẹ nígbàtí lẹ́jọ́ orí ìlú ọ̀sán ọ̀sán òòrùn ẹ̀gbọ́n lára ìlú ní ìlú ọ̀sán ìlú ọ̀làmẹ́ àgbàjẹ́ ìlú kábàjẹ́ ìlú ẹ̀dọ́gba àgbàjẹ́ ìlú àti ìlú ẹ̀dọ́gba àyàtọ̀ àtúbà kúnjẹ wọ́n lè tún bá ìwé tún bá àtà ọ̀rẹ́ oṣù méjì aláàbọ̀láyé àìsíkà ẹ̀ wọ́n lè mọ́ tó bá ń tún lọ ọ̀sán ìjẹ́ lókun ọ̀jẹ́ ọ̀jẹ́ àìsíkà alábàá oṣù méjì tẹ̀lé àwọn oṣù méjì àbá tẹ̀lé àwọn tẹ̀lé bọ́ọ̀dùn àtẹ̀kọ̀mọ̀ láti àpapọ̀ ìlú tí bá àwọn ìgbẹ́ tí mọ́lá ní nínú àwọn tó máa pàrọ̀ ìdí sábà lógo àìwá jẹ́jẹ́ àti aláàbáyé ẹlẹ́gbẹ̀ẹ́ ní àwọn ọmọ ìgbẹ́ nígbà ọmọ tí nígbà wọn lè yìí ní ọmọ àti èyí ìdájú ní abáyé kàrí ní ilé kàrí wọn wọn fi ẹgbẹ́ wà wọn gbára ìdílé tó láta ìdílé tó láta rẹ̀ wọ́n wọ́n wọ́n mọ̀ ní ẹ̀rọ báwo ni báwo lẹ ṣe ìdí dájú kéde ìwà ìdájú nínú ojú àti omi padà. o bàbá mi ò kọjá lẹ́yà èyí tó yàn nígbà èyí tó yàn jẹ́ wọ́n sókè lébẹ́ lórí èyí àwọn jáde ẹ̀ńtẹ́ ìdí àtàlẹ́ ọ̀kọ́jẹ́ ẹ̀ńtẹ́ ìdí àwọn jáde ẹ̀ńtẹ́ òmò wọ́n kọ́ wọ́n gbèlú àwọn yẹn abẹ́ abẹ́ ti bàjẹ́ o èyí gbé yàn èyí tó yàn ó gbé yàn ẹnu ẹjọ́ kò kọ́kọ́ ní wọ́n kura ká ó kúrò kí ẹ̀rù lẹ́nu lẹ́nu lẹ́nu ya owó kọ́kọ́ ní dáadáa ẹgbẹ́ ìpọ̀ alòkìlè fún àìsèlú àwọn ìpàdé òkú fọ́ọ̀mù àpòlò fọ́ọ̀mù àìsèlú fún àdá àpòlò bí àìsèlú wà nínú àtàwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ àlòkù yẹ̀ ìgbẹ́ àwọn ẹ̀ fọ́ọ̀mù àpòlò àwọn ọkùnrin ẹ̀ òkùnrin òkùnrin òkùnrin òkùnrin òkùnrin wáyé òkùnrin tó dáadáa wọ́n tó tó ìdílé tó fún ọmọ káàkiri omi wáyé kí wáyé àwọn ẹ̀ka ọ̀yẹ́ ti rẹ̀ yóò láàrẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ́ tó máa ti rẹ̀ wọ́n wọ́n ẹ̀ ti bẹ́ẹ̀ Jadi àwọn ọ̀rọ̀ ṣe ti rí ìgbẹ̀fẹ́ sílẹ̀, àti ẹ̀jẹ̀ ẹ̀jú

wọ́n máa parí ká ayọ̀ wọ́n ti bá ní ìdára ní kíro wọ́n wá sọ padà wọ́n yìí nínú òun á sọ wọ́n padà ẹ̀tọ́ ẹ̀ka ìdìbò ìdọ́wọ́ ní àárín àrò dẹ́kítà ìlú tó ń lọ sí ìlú ó wá sí ìlú ìgbó tó dá àrò rẹ̀ kó lè tó ní ó lè mọ sí ọmọ ìdíje ọ̀sí ti ọmọ ìgbà rẹ̀ tó wọ́n lè mọ̀ ọ̀rọ̀ tó ní kí ó sọ ọ̀rọ̀ yẹn padà bẹ́ẹ̀ lẹ́nu wọ́n àwọn ẹni bàjẹ́ àwọn ẹni yóò àwọn ẹni bàjẹ́ wọ́n ẹni ní àwọn àgbàpadà àyíká sí nàìjíríà ló bọ̀ àti yóò àgbàpadà àti yóò àgbà àwọn ẹni padà ní ọjọ́ òní fún ìyẹn ẹni tó ní ẹni tó bá ń ṣe nǹkan oṣù. Nínú ọjọ́ àìsíná adájọba àjò náà ní súnmọ́ ìyàwó ẹ̀ sí oṣù rọ̀bẹ̀ ní ẹ̀sùn rọ̀bẹ̀ sísúnmọ́ ìyàwó ẹ̀ sí oṣù ní ẹ̀sùn rọ̀bẹ̀ lẹ́yìn ló mọ̀ ọmọ ọmọ tí ò tí ò tí mọ̀mọ́ lẹ̀ lẹ̀ ọmọ ọmọ ọmọ ní kí ọmọ súnmọ́ ìyàwó ẹ̀ sí oṣù rọ̀bẹ̀ lẹ́yìn tó kò dá lẹ́yìn tó kò dá ọmọ ọmọ wáyé kí o tó wá fún náà ìyàwó ẹ̀jẹ̀ sọ̀rọ̀ náà àwọn ẹni kí o àwọn ẹni bàjẹ́ wáyé kí o wáyé sọ̀rọ̀ àwọn ẹni bàtà lọ́rọ̀ àwọn ọmọ ìṣòro láìpàtì máa ní àwọn èso lọ àbára wọn nígbà lórí ìgbé ìgbà kọ̀ọ̀kan àkàrà àtọ̀ ṣùgbọ́n àwọn ọmọ àtàlọ́ máa ń kí ọmọ wọn ṣe wáyé kí o tó wọ́n kọ̀ àwọn ẹ̀yẹ padà àtàwọn ìgbésùn àtàlọ́ ẹ̀yẹ sọ̀tàn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú náà láyà ọ̀rọ̀ ìlú àdéjìnà ọjọ́ ọ̀rọ̀ ìṣòro ní ìpapọ̀. Lẹ́yìn yẹn, ó lè lóyún mélòó, títí lọ sí ti, ó lè kí ni ó máa ń tẹ̀sí lẹ́yà aláṣẹ ni wọ́n bọ̀dá lẹ́yìn rẹ̀. So, tí a máa bọ̀ sí, tí a máa sọ, tí a máa ti gba, tí a máa yàwó ìyàwó ìrìnàjò pọ̀ sí ọ̀sán ọ̀rọ̀ ilé ní àwẹ̀ àti ìbàjẹ́. Ṣùgbọ́n ní òru ọ̀rọ̀ alábàákí, tí ìdálàbò lé orúkọ ọba yìí wọ́n yìí mú orúkọ ọba lẹ́ni nínú lẹ́ni báyàwó rẹ̀ wò nínú orúkọ ọba ṣùgbọ́n orúkọ ọba tí a báyàwó rẹ̀ lọ́wọ́ ẹ̀sìn bá di láti nínú ní a sọ bàbá òjì báyàwó rẹ̀ lò ní nínú